وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار هذا أقفكم ولو أبا عليك ولا أبا لعنو لريادة أبا أميك أبا أميك أبا تجريك أمنا للكفى لريدو أقفتا كياني الجنوني أرقوني gbogbo tọ́lọ́wọ́n bá àlejò lágá ó ní ìkápá lórí wọn àtàtẹ́ lórí sánmà àti ilẹ̀ aṣe ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún annabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀tọ́lọ́wọ́n bá àlejò ọlá ó fi ṣe aṣíwájú rẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ìrìn láti wá tukọ̀ kó máa bá wọn ará ilé rẹ̀ kó bá wọn tàbí ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n rìn lànà tí ó ń ṣe ọlọ́run báyìí tó filẹ̀ títí di ọjọ́ gbéǹde alkiyama ibadala ọlọ́run bá àlékí ọlá ń bá wa sọ̀rọ̀ nínú alkuhan súrọ́tù nahal ìkan bí ayà 116 ọlọ́run bismillahir rahmanir rahim وضرب الله مثلا قرية كانت عامنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاق الله لباس الجوع والخوف بما كانوا يصنعون èyàn rú ti الله ọlọ́run bá lè ti ọlá في ń fi àkíyèsí àwọn ọmọ ẹ̀dẹ́ àkíyèsí olólọ́wọ́ àlejò láńpẹ́ àkíyèsí nínú àwọn nǹkan tó ṣe pàtàkì nínú àlámàrí wa ọlọ́run ni wọ́n dọ́rọ̀bà lọ́wọ́ mọ́tẹ̀lẹ̀ kọ́ríyẹ̀tẹ̀ gánàtì àmìnàtẹ̀ mọ́tìmá ìnà ọlọ́run ni àwọn ọlọ́run a fi lọ́lẹ̀ àpèjúwe a fi àpèjúwe ìlú ìlú tó ṣe wípé kanat aminatan mutma'inna ìlú yìí ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ ló ń bẹ nínú ìfàyàbalẹ̀ àwọn afọ́ ní tẹ̀síìrì ní ìlú Mákà lọ́lọ́wọ́ bá ní jọlá ń tọ́ka sí nínú àyà ìkùránì àmọ́ lọ́wọ́ bá ní jọlá ń ròyìn ìlú pẹ̀lú kíní ìròyìn méjì kan kanat aminatan mutma'inna ìlú náà ń bẹ nínú ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ يأتيها رزقها ربدا من كل مكان ìjẹ́ẹ̀mú lúnà ó wá ń bá wọn lọ́tún lókè ní gbogbo àyíká tó ti bẹ́ẹ̀ náà fàkẹ́fàrà ti àmì ọ́nìlá ìgbà tó yá wọ́n ya yọ̀pọ̀rá wọ́n fàyọ̀pọ̀ wọ́n ṣe kèfèrí pẹ̀lú ìdẹ̀kùn ọlọ́run tó ṣe fún wọn ọlọ́run nípa àdáfà aláwòlébá àtàlùjọ́ ìwẹ̀lkọ́ àwọn ọlọ́run àwájí kí wọ́n tọ́ ebi àti ìbẹ̀rù ìfòyà àjí kí wọ́n tọ́ wò látara kí ni bí máa kẹ́ẹ̀nù yasnaun látara àwọn nǹkan tó ṣe wípé wọ́n wù níwà wọ́n fọwọ́ ara wọn ṣe ìbáṣọ́lá kan ṣe pàtàkì nínú òyìn tọ́lọ́wọ́n bá àlejò látó fi ròyìn òun náà ni kí ni al-amnu ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ kí ni ìtìmáàmù islam kí ni àkọlé kan islam lil'amni wal aman lórí kí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn àbí kí ìlú kó máa bẹ nínú ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ torí wípé yorùbá ní bí yóò tán ìmọ̀ wá bẹ́kùnbẹ́kùn kiri irú ẹ̀ àti nri rí àpèjúwe rẹ̀ nínú ìbúta ń Benue; ẹ̀ tó ń tí àánú tọ́lọ́wọ́n bá ọlá tó ṣe fún wa tó ń tí oore ọlọ́kan òjọ̀kan tọ́lọ́wọ́n bá lékè ọlá ṣe fún wa tó ń tí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá lékè ọlá fi ṣàánú wa àti rí látara àwọn òròrí burúkú látara àwọn imported ìròrí táwọn iná bá tó bìlọ́ǹgì pé sẹ́ẹ̀ àfikọ́sí táwọn náà wà ń bí àwa náà dá màá mọ́ tó lọ lágbàáyé a ti ń fọwọ́ ara wa a ti fi ń bọ ipa òkété báyìí kìíní pé à ń fọwọ́ ara wa túkọ̀ wàhálà ìdààmú lẹ́yìn ìfọ̀kànbalẹ̀ ìfarabalẹ̀ tọ́lọ́wọ́n bá àlíkẹ́lá tó ṣe kí ni ó ṣe fún wa láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn bóyá láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn pèsè bóyá láti ọ̀sẹ̀ tó kọjá a rí wípé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tú jáde wọ́n túra wọn jáde lórí kíni wọ́n túra wọn jáde lórí wípé sẹ́ àwọn ó ṣe ìwọ́de láti lè bá àti gbà nínú ẹ̀tọ́ àwọn àbí láti lè bá àti gbìjà ara wọn eléyìí ó ti wá káàkiri gbogbo orílẹ̀-èdè ìbáṣọ̀lá àwọn ọba ajẹ́ mùsùlùmí ọlọ́run ní kí ọlá kò kàn jù wálẹ̀ o ṣe wípé ìròrí ara wa òun náà láàmọ̀ ti darí àlámọ̀rí wa eléyìí yóò wá bẹ́ẹ̀ kí rẹ́gí pẹ̀lú ẹranko torí wípé ẹranko ni ò ní nǹkan kan tó ibi tó bá ń lọ náà ló ń lọ ibi tó bá ń darí sí náà ló ń ni ìròrí ọmọ ìdí èyàn ò bọ̀rọ̀ rí báyìí pàtàkì àwa tá a jẹ́ mùsùlùmí kí ni ìhà tábọ̀rọ̀ kọ sí irú ìṣe báyìí kí ni ẹ̀sìn wa darí wa lé lórí ṣé abọ̀rọ̀ fún wọn lọ́wọ́ láti mú ìdààmúdàbò wá sínú ìlú ni a bá gbìyànjú láti kíni láti dẹ́kun wàhálà táwọn èèyàn ń fọwọ́ ara wọn fà ẹ̀dá àtàlá nínú túrọ́tù làkàbùs ọlọ́run bá àlejò ọlá ó ń ròyìn ìlú Mákà bákan náà pẹ̀lú kíni pẹ̀lú ìfọkànbalẹ̀ yìí ọlọ́ni awalam yaraw anna ja'alna haraman aminan wa yatakhattafu an-nasu min hawlihim afabil-batil yu'minun wa bi ni'mati Allahi yakfurun ọlọ́ni ṣé àwọ̀ ọlọ́run ja'alna haraman aminan ṣé àwa kọ́ra ṣe ìlú ilu ìlú abẹ́ yìí maka la ṣe ní ìlú fọkànbalẹ̀ tó ṣe wípé wọ̀nyí takátọ̀fù náà sì ní gbogbo àwọn ìlú mi tó rọgbà yíká wọn wọ́n ń bẹ nínú ìdààmú àwọn èèyàn tó wà nú ẹ̀ wọ́n ń bẹ nínú ìdààmú wọ̀nyí takátọ̀fù náà sì ní àwọn èèyàn tó rọgbà lúkà tọrọgbà yíká ìlú náà afabilbaatil yu'minun ṣé irọ́ tí wọ́n ń gbélé yín lọ́wọ́ òun lẹ́ gbàgbọ́ ni wàbí ní ìmọ̀tìlá ìyẹ̀kùrún àti ìtẹ̀kùn ọlọ́run tó ṣe lé yín lórí ẹbá ní ẹmọ kà sí òdíye tí ṣe kìfèrí pẹ̀lú ẹ̀ tọ́lọ́ọ̀bá alíkọ́lọ́bá jogún ìfọ̀kànbalẹ̀ fàyàbalẹ̀ fún yà irú ẹni bẹ́ẹ̀ kò mọ orí tọ́lọ́ọ̀bá ṣe fún bó ṣe ìlú kan ni kódà bó ṣe nínú agbolé kan ni wàláì kó ṣe pé nínú yàrá ó ní ìyẹn ti ní ìfọ̀kànbalẹ̀ bóyá láàrin ọkọ sáyà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kò wá sí ìdààmú pẹ̀lú wọn wọn àmú orí tọ́lọ̀bà àlejò láṣẹ fún wọn until tí ìfọ̀kànbalẹ̀ yẹn bá kú omi ẹ̀ bálàáfíà tó ń jọba nínú tẹ̀mí wọn tó bá kú omi ẹ̀ torí pé àlàáfíà ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ nínú àwọn ọ̀gá oore tọ́lọ̀ bá nìkọlá tó máa ń ṣe fún ẹrú ni ọ̀kan náà wọ́n sáré ọ̀bẹ́ ìdìbò mọ́ọ̀pìn al-Ansari radiyallahu anhu ó ní ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam tó báyìí wípé ó ń bẹ́nu Sunan Tirmidhi Sheikh Albani ní àdírísì tó lálàáfíà ni من أصبح منكم آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا وما فيها فبين إن شاء من أصبح منكم ẹnikẹ́ni nù yí tó bá jí lóòjọ́ rẹ̀ àmínà fi tẹ̀lébìhì ó wá ní pé bàtó ń jí ọkàn ń balẹ̀ lórí ẹ̀mí ara àtàwọn ará ilé rẹ̀ aminan fitirdihi ó ń bẹ nínú fọkànbalẹ̀ ó ń bẹ nínú fàyàbalẹ̀ lórí kíni lórí ẹ̀mí ara rẹ̀ àti àwọn ará alẹ́ ẹ̀ kò sí pé wọ́n fẹ́ jí nínú ìdààmú kan boníká fún lọ lọ táyọ̀ ara rẹ̀ yẹn ni pé àlàáfíà ń bẹ lára àyíndàrú kúùtù yà omi yìí ó tún wọra rẹ̀ ó rí pé oúnjẹ òjọ́ kan tó wọn oúnjẹ oúnjẹ náà ń bẹ pẹ̀lú orí mẹ́tẹ̀ẹ̀ta yóò wípé sàkàhánàmá ṣe ìzàtìlá òdúnìyà wa máa fi hàn irú èèyàn báyìí ṣe ló rà bí pé ọlọ́run bá nípe láti ṣe gbogbo orí ilé ayé àti tó ń bẹnú ẹ̀ ó ti àtàláfíà àti kí àti in tí ó jẹ tí ó mú ẹni tó bá pé òjíṣẹ́ ọlọ́run tó ti ní kẹtẹ̀ta yìí tó kọ́kọ́ fi síwájú náà ní kí ni àlàáfíà torí wípé ìlú máa bẹ nínú fọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ń ta bùkátà sí ni tí gbogbo ẹ bá dojú rú ọ̀rọ̀ pé mo fẹ́ jẹ mo fẹ́ mu yóò mo fẹ́ tẹ̀lé ti tí mo ń jẹ eré nìyẹn lásìkò gbà yìí àtà ìjọsìn tá ń ṣe yóò di nǹkan àdàmú nǹkan wàhálà ìyẹn ló bá tó ṣe pé ìṣẹ̀lá ìsìláàmù gan ó fàyè àsìkò ìdààmúlẹ̀ látara kíni látara látara ìbẹ̀rù látara àdàmú ìjọ títà ń ṣe fọ́lọ́ tó bá di àsìkò ìpayà tí ó sí ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ mọ́ ṣẹ̀rí àti kíni ó àjọ ọ̀sẹ̀ fún wa ìyẹn láti ní sọ látòlùkọ́ irun kínu irun bẹ̀rù ọlọ́ni hafizu alasọ̀lẹ̀wà wọ̀sọ̀láti lùwùtọ̀ wọ̀kúmù lílá ìkọ̀nìtì ọlọ́ni ẹ mójútó àwọn àrùn yìí pàápàá jùlọ ìrun àárín tó ṣe sọ̀láti làásù wọ̀kúmù lílá ìkọ̀nìtì ẹ wá dìde láti lọ́ti fọlọ́run fẹ́ mọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn tó páyọ̀ ọlọ́run fain hilton àmọ́ tó bá fàrìjálẹ̀n áwùrùkùbánẹ̀n lásìkò gbà náà ẹ kírun yẹn lórí ìdúró ẹ má lọ rùkú ẹ má lọ tòjú jùmọ́ ẹ kírun yẹn rùkùbánẹ̀n lórí nǹkan ọ̀gùn tẹ bá wà ìyẹn àsìkò yẹn ti di sọ̀látù kí ni sọ̀látù káwù torí pé àlàánù ìfọ̀kànbalẹ̀ nígbà yóò ti kúrò lẹ̀ tò ṣẹ̀rí ìsọ́mù àjọ ti situation yẹn fún wa ẹ wo yẹn tó túmọ̀ sí wípé nínú tí a bọ̀rọ̀ mójútó kọ́ọ̀tọ̀tàn àwọn tá a jẹ́ mùsùlùmí báwo ni ìdàmúdàbò tí ní máa bẹ nínú àwùjọ ẹwọ ó ti wípé lẹ́nu bá ṣe jòkó yìí wọ́n ní àwọn kan ti dá wàhálà lẹ́nu street tàbí street kejì kò sí ẹni kálukú tí ó máa rò ní pé báwo ló ń ṣe máa délé gbogbo tó bá wù kí ẹ fẹ́ ṣe nínú activities lásìkò bóyá wá sí jímọ̀ ni ẹ̀mí ò mọ̀ wà bẹ́ẹ̀ pé ah, báwo la ṣe délé báyìí àwọn yóò ti máa ṣe àwọn èèyàn wọn wọ́n máa ṣe àwọn èèyàn káàkiri ibadallah ṣẹ̀ríà Islam ó mójútó báwo ni àlàáfíà ó ṣe máa táyọ̀ nínú àwùjọ pàápàá jùlọ gbogbo ẹni tó bá pèrè ẹ̀ ní mùsùlùmí gbàgbó ti pèrè ẹ̀ ní mùsùlùmí yẹn àwọn ọ̀nà táwọn máa sánà òun ni báwo ni wàhálà ò ṣe ní máa bẹ́ẹ̀ nínú àwùjọ kìí ṣe wípé ìgbà tó bá dálẹ̀ wọ́n ní àwọn olóbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ní ah, àwọn mùsùlùmí yẹn ni ẹni àwọn àwọn akọ́lá bẹ̀rẹ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ kún wọn lọ́wọ́ láà kùrọ́lọ́ ọba ẹ má máa kùnra yín lọ́wọ́ lórí kíni lórí ìdààmú lórí wàhálà lórí fìtínà lórí ìyapa tí ọlọ́run bá dẹ́dà tó eléyìí ni aston otol ìpínlẹ̀ gángan káàfin máa wojú gbogbo ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé eléyìí gbogbo ẹnikẹ́ni tó bá pè ẹ́ ní mùsùlùmí tó rin ìlànà súnà òtúlù aston kan ni tí ò bọ̀rọ̀ wọ́n máa lọ́wọ́ gbogbo tó bá òfin ẹ̀ lè ṣe kí ni tí n lè tó rẹ̀ torí wípé ẹ̀jẹ̀ àwọn ọmọ ẹni ọrùn wa haram ewọ ní nǹkan gbọ́rọ̀ talu látọ̀dọ̀ eléyìí ìpìlẹ̀ yìí ó ṣe pàtàkì ó lágbára tí ìkọ̀kan bá lẹ̀ àlàáfíà tó bá ń bẹ nínú àwùjọ eléyìí ó máa wá nínú ẹ̀ náà ni pé káwùjọ kan máa ní àwọn olórí nínú ẹ̀ káwùjọ máa ṣe kí ni kó máa ní olórí wa ọkọ ìyàwó bóyá àtàwọn ọmọ ọ̀rọ̀ yẹn ni lórí wọn kí wọ́n mọ̀ wípé èèyàn báyìí olori lórí wa ọ̀rọ̀ yẹn ni lórí wọn ká pé eléyìí ni wa tí ó máa inú gbogbo everybody náà ni ó jẹ́ olórí at the same time ìyẹn ló bá fíṣẹ̀ ní Islam tó ṣe fi ààyè gba ìtànpè ní ìjólórí ọlọ́run bá nìjọba ní yá yóò lẹ̀ nínú àmánù ó pẹ̀yìn onígbàgbọ́ òdodo àti ọláhàwà àti Rasul ẹ tẹ̀lé ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ wàhúlì àmúrí minkum ẹ tẹ̀lé àwọn olórí yìí فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله تبوان شيطان فا مؤمن كاكا ẹ̀dán kan náà padà sọ́dọ̀ ọlọ́run àtòjíṣẹ́ tó bá ṣe pé lódodo lẹ nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ ọ̀kẹyìn eléyìí ló lóore fún yín ẹgbàdàlá aláàbà ní kẹlẹ́ ní àti ọlá ẹ̀tẹ̀lé ọlọ́run àti rọ̀tún ẹ̀tẹ̀lé àwọn òjíṣẹ́ wàhúlì làánú olórí nǹkan àwọn tí wọ́n ń jẹ́ àwọn olórí yín àwọn tó ṣe wípé àwọn al'umara wal-hukam wal-muftin wal-wuzara gbogbo àwọn táa fi dípò tó ṣe wípé wọ́n máa darí àlámọ̀rí yín ẹ tẹ̀lé àṣẹ táwọn náà máa ṣe kí ni tí wọ́n bá ń pa yín lóòdì wọn tí wọ́n bá ti pa yín láti ẹgbẹ́ tẹ̀ ṣe kí ni ẹ̀yà pàtọ́lọ́ ẹ tẹ̀lé àṣẹ wọn ṣẹ̀ríà ìsìlámù rẹ̀kọ̀gnáìtì ipò ìjẹ́ olórí àti gbogbo ẹnikẹ́ni tó bá wà ń bẹ̀. eléyà á máa bẹ̀rù ọ̀rọ̀ pé ah, báwo ló ṣe wà so important yes ó wà so important kò ní ẹ́tẹ́t wípé gbogbo ọmọ ènìyàn bá ọ̀rọ̀ respect kìíní wà ilá táà bá wá ṣe eléyìí à ń padà dojú gbogbo nǹkan rú padà dojú gbogbo nǹkan rú ìyẹn ló fà tó ṣe wípé agbọ̀rọ̀ ní ẹni tí ó máa bẹ lórí ẹni tó wá ń bẹ ní olórí bó ṣe wà ń bẹ̀ yẹn abọ̀rọ̀ wọn abọ̀rọ̀ ṣe kí ni abọ̀rọ̀ respect wọn ṣẹlẹ̀ Islam ló gbélé ìkálẹ̀ o anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nínú ọ̀rọ̀ rẹ̀ kan ọmọ ẹnu أنوشارة صلى الله عليه وسلم قني السلطان ذل الله في الحظ فمن أكرمه أكرم الله ومن أهانه أهان الله أشهر صلى الله عليه وسلم من السلطان أهلي أولوري أولوري يلتوك بتماتين تهلي أولوري zilu láàyè ilham ibòjì ọlọ́run tó wà lórí ilẹ̀ ayé ń bíbà yìí ni saman àtàràmàhùn gbogbo ẹnikẹ́ni tó bá ṣàpọ́nlé ibòjì yìí ìyẹn ni olórí àtàràmàhùn náà ọlọ́run bó pọnlé wàmán àhánàhùn gbogbo ẹnikẹ́ni tó bá yẹpẹrẹ ìjọ lórí àhánàhùn náà ọlọ́run ṣe kí ni yóò yẹpẹrẹ òun náà ẹ̀dá àgbàlá ṣẹ̀rẹ́ ìfàmù gbé ìjólórí kalẹ̀ kìí ṣe pé kákàndídé lóò ó ní tí àwọn náà ń pílé oníròlù tí wọ́n ń pílé kò wá sí títà ti máa rí olórí a máa rí àwọn wo ni àwọn èrò ẹ̀yìn àti olórí àtèrò ẹ̀yìn ẹni kálùkù wọn jọ ń ṣiṣẹ́ bákan náà kí náà báwo ni àlàáfíà ti páyọ̀ nínú àwùjọ báwo ni òṣèlú ti dà báwo ni òṣèlú ti wàhálà àmọ́ bó ní eléyìí tí máa ń tà sí ara wọn òun náà tó bá ti pé àwọn èèyàn ń béèrè fún tó ṣe wípé táyì jáde láyé ọwọ́ ò lè tó torí wípé iṣẹ́ tá a tọ́mọ ẹ̀dẹ́ èèyàn òun ni wípé gbogbo ń tá lò láyé kò lè pé tá péyàn bá nìkan yóò tún máa béèrè mí tó bá nìkan yóò tún máa béèrè títí tí èè jáde láyé alhaakumu takafur àtà àzóòrò tó mọ̀ nípa ọ̀dẹ̀ nǹkan mi èèyàn ń wá nǹkan fẹ́ kò lè ṣe kí ni kò lè rí pé ìyẹn ló bàbá àwọn oníkọ́nọ́mì kìnnà sọ pé human one is what is attainable wọ́n ní nǹkan mi èdè èèyàn fẹ́ kò lè rí tán kò sí kò sí kí ẹ̀ ṣe lè ní lọ́wọ́ gbogbo nǹkan lè ṣe kí ni kò lè pé tán fi lọ́wọ́ ìdí tí wàhálà tí wàá máa ń bọ̀ lélẹ́yìn ibi àwọn nǹkan tí ò lè pín tán yẹn ibẹ̀ làwọn kan jòkó sí ibi àwọn nǹkan tó kù díẹ̀ káàtó yẹn ibẹ̀ làwọn jòkó sí wọ́n fi ṣe kíni wọ́n fi ṣe ìsáàrù àwọn èèyàn wọ́n máa ṣe wọn wọ́n máa wọn ìyẹn ni pé wọ́n máa rú wọn nú wọ́n máa rú wọn nú ẹ̀wọ̀n náà áá kí ló fà á náà ah, ah, ó ṣe wá jẹ́ ni àníná àlómi àlọ́nà àníkíní bí ẹni wípé àwọn tó wà lórí yẹn àwọn nìkan ni wọ́n ń dàlú ṣe kàlá kò rí bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà lókè yẹn kìí ṣe pé wọ́n wù wọ́n wù gẹ́gẹ́ bí ọkọ̀ àdéhùn lókè rárá òkè ìsàlẹ̀ náà ni wọ́n gbà lọ sókè ó túmọ̀ sí pé bí àwọn tó wà lókè yẹn bá ṣe rí bẹ́ẹ̀ làwọn tó wà jáde náà ti kí ni báwọn tó wà jáde ṣe rí bẹ́ẹ̀ làwọn tó wà lókè ti kí ni bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí àmọ́ tó bá ti wá di irú àsìkò báyìí àwọn èèyàn kí ń fojú gbogbo wa wò ó má yóò di kí ni àwọn ni àwọn ló fà kí ló pariwo lè ń pa wọn ni enstar patmos ẹ tó tẹ̀ tí wọ́n mọ̀ sí rí pé ẹ ti ẹ̀fẹ́ mójútù kí ló ṣẹlẹ̀ gan mọ́ enstar tẹ̀bí sáàdì ọ̀kan yúnìtì kan nínú àwọn agbófinró nínú ìlú ni right Now, àwọn property defense yẹn ṣé àwọn èèyàn lúgbò ní ìní? Rárá. Àbáwọn tó wà ní ni rárá tẹ̀bí àwọn bàbá èèyàn kan, àwọn ẹ̀gbẹ́ èèyàn kan, àwọn ìyá àwọn èèyàn kan ló wà Ọmọ Nàìjíríà yìí náà ni wọ́n. Ó ti wípé àwọn èèyàn máa hàn àwọn èèyàn. Ẹ ó túbọ̀ wa. Ó ń tàbá ń pariwo entrance pọ́blẹ́mù tá máa pariwo pọ̀ gan-an that is not to say wípé yes àwọn èèyàn ò ní àìdá tó ń jáde látọwọ́ wọn yes ó wà ń bẹ̀ tàbá ti wá fún rí ọ̀rọ̀ ẹ̀kọ́ ó ti pé tán àbí ó ti pé tán kò ì pé tán tàbá ti wá fún rí ọ̀rọ̀ head ó ti pé tán kò ì pé tán ojú ọ̀nà nǹkan ó wà ń bẹ̀ tí gbogbo ẹ̀rọ máa ṣe process lórí ẹ̀kọ́ kan ni. Fàárí wípé àwọn èèyàn kan tètè advantage ẹ̀ ní àwọn èèyàn láti kíni láti lè fi dà lúrú láti bí ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ máa yẹ owó tí ìjọba nàìjíríà náà tó ti ń lùz gbogbo stéètì kọ̀ọ̀kan tí wọ́n ti ń ṣe ìwọ́de gbogbo stéètì kọ̀ọ̀kan náà ń lùz owó gbogbo stéètì kọ̀ọ̀kan ni wọ́n ṣe kíni ni wọ́n ń lùz owó. tí è díẹ̀ ìbádọ́lá ṣe rú eléyìí láàwà darapọ̀ má bí í sì gírámà pẹ̀sẹ́ bí ní ẹ̀sìn ni orúkọ ẹ̀sìn la máa leléyìí má orúkọ ma la máa lẹ̀ má ètò ṣe pé látara àwọ́dẹ yìí ẹ̀mí ti lọ sí nọmba wán eh, jimá mẹ́kọ̀ọ́ orúkọ arákùnrin yẹn mùsùlùmí ni kọ́lọ̀ fún ẹkùn lálùjẹ́ náà wọ́n lọ́wọ́ bá ṣe tún tẹ́ẹ̀tún tàbí owó rẹ̀ lásán ni wọ́n yìn níbọn okú collateral damage láwọn yẹn family ti ẹ̀tì títí ni wọ́n ti pàdánù ẹ̀ torí ìta fẹ́rì west nǹkan afẹ́gbà kankan wọ́n ìkú ṣe wípé ìròrí táwọn èèyàn bá mú wá àti káwọn náà ṣe kí ni káwọ́ ẹ̀wù ìròrí yẹn alùpùpù haram káwọ́de àtọ́wùrà ká máa dàlúrú kárì vóòtì jésù lórí eléyìí sínú lànà àwa mùsùlùmí á tú àwa mùsùlùmí kò dé eléyìí ìpìlẹ̀ ni gbogbo tó wù káwọn èèyàn lè máa mú wá ọdún ẹgbẹ́ nínú àwọn àdàmọ̀dì ọlọ́mà tó bá ni yóò máa pa ọmọ náà àwọn ọ̀sán tí ó ń tẹ̀ rí ẹ wá máa ti àwọn ọ̀dọ́ síta ìròyìn tó jáde lẹ́ni wípé àwọn tí wọ́n jẹ́ àwọn olórí àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ìdààmú bá wọn ìdààmú méjì àkọ́kọ́ ìdààmú wípé báwọn làwọn ó ṣe negotiate pẹ̀lú ìjọba àwọn kan ti ń búra wọn láwọn kan ti máa ń gbowó lẹ́yìn tàí kan wà ní títì ẹ̀ ń wọ́ àwọn kan ṣe kí ni wọ́n ń gbowó lẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ìfà wọ́n rìpọ́tì ẹni ní ìdílẹ́jì wípé wọ́n a máa bí wọ́n ṣe mú ìwọ́de yẹn wá sópin má wọ́n a máa wọ́n ṣe máa mú wá sópin torí pé àwọn tó wọ́n ń ta àwọn àgbọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ̀tẹ̀ lẹ́nu mọ́ nínú bí dáńtì ìwọ́de àwọn kan bára wọn sùn bẹ̀ àwọn kan fẹ́ra wọn àwọn kan jẹun àwọn kan jalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbáraẹnìlá ọlọ́ọ̀bà àríkẹ́ láti sàánú wa pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ nínú ìlú wa ẹ má jẹ́ ká fọwọ́ ọ̀rọ̀ wa kátìrù fínà ẹ má jẹ́ kábọ̀ra wa wá wàhálà ìdààmú fúnra wa in tó bá ń kù káti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ìlànà tí Islam gbé kalẹ̀ láti fi tó eléyìí ló lè ṣe kí ni ló lè fún wa ní ìfọ̀kànbalẹ̀ àtàláfíà tó pé adẹ́nàmà àdìkẹ́lá ó pàmì wa nínú ìlú wa ogún ọ̀tẹ̀ ọlọ́mà kó lè jù sí wa rẹ̀ láfúnlẹ̀ wọlé àpótà ìlànà àbílà alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على رسول الأمين pẹ̀lú ògùn ọlọ́run a máa wò fún wa àìmọye àwọn ọ̀rọ̀ ṣe ọlọ́run tí a ànábì sọ nípa báwo ni a ṣe bá àwọn olórí wa lò nígbà tí nǹkan bá kù díẹ̀ káàtó gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ kò tí nǹkan tó bọ̀rọ̀ bá mùsùlùmí lójijì kò tí nǹkan tó bọ̀rọ̀ lẹ́rù wa nítorí pé ọlọ́run ṣẹ̀dá islam ó ti kó gbogbo àlàyé ó ti ṣe fún wa ọlọ́dún bá fàá sílẹ̀ ní ìṣe kò sí kìtì kan bá sílẹ̀ tá inú síra fún yín ẹni tó bá ṣe tukọ̀ yín lọ́dún tó rí ogbe wà gbogbo ẹ̀ á ti náà kalẹ̀ gbogbo ẹni tó bá ń wá ìmọ̀nà kò ní ìdààmú àgbẹ̀ tó bá ń pè ní mùsùlùmí tó ń rí ìlànà tí Muhammad ọ̀rọ̀ rẹ̀ yóò máa darí ẹ̀ padà fọ́dọ̀ ọlọ́run kí lọ́lọ́run sọ kí ni òjíṣẹ́ rẹ̀ sọ kí ni èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ kí ni nínú àlámọ̀rí wa ẹ bá kan tó ṣe wípé wọ́n bá ẹ̀ńdà zolmo wùláàtì lọ́mọ́s wọn ni ojúkọ̀nà tó tó bá pé a bọ̀rọ̀ ṣe sùúrù nígbà àwọn bá ṣe kí ni tábà kẹ́sì rí pé wọ́n ń fi ààbò sí bá wa lò ti sọ́kalẹ̀ fún wa ní àìmọye ọ̀nà ní àwọn àsọtẹ́lẹ̀ tó ṣe kí ni ó ti gbáwájú tipẹ́tipẹ́ ẹ̀kẹ̀ wá rí wípé àwọn olórí yín wọ́n ń fi àbò tí wọ́n fi ń bá yín lò kódà báwo lẹ́ ṣe ṣe Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ní ànìnàbí sallallahu nípa ah, olórí wọn ẹnikẹ́ni nínú yín tó bá rí nǹkan tó ń bi nínú bí alátara nǹkan tí olórí ṣe ni ń ṣe rán ní faliyes bill tẹ́lẹ̀ tí kí ni ó ṣe sí rú fàínà woman kharaja min as-sultan shitran máa tàmí ìtẹ̀tẹ̀ jahiliyya kẹlọ nítorí pé ẹnikẹ́ni tó bá lè jáde tako lórí tó jáde tó bẹ̀rẹ̀ sí tako lórí máa tàmí ìtẹ̀tẹ̀ jahiliyya tó bá ilọ̀ kú lórí ẹ̀ ó kúkú ìgbà ìmọ̀kan tó ṣe wípé kèfèrí ló ń jọba kúkúrù ló wà nílẹ̀ ìtúnṣe ọlọ́ọ̀bà àníkẹ́lá tó fi tọ́ wa òun náà ní wípé fọlíẹ́ bèrè ẹ ṣe sùúrù ẹ má da gbogbo ẹ̀rú ànábì òní ká lọ gbé ẹ placard ànábì òní ká bọ́ sínú ọjà kẹbẹ̀ sí ní fútébù àwọn èèyàn pa ànábì òní ká dojú gbogbo ẹ̀rú ànábì ní fọlíẹ́ bèrè ẹ ṣe sùúrù yẹni pé tẹbá ń rí nǹkan tó ń bí inú látà nǹkan táwọn olórí ṣe kí ni tí wọ́n ń ṣe ẹ ṣe sùúrù ẹlẹ́kẹ̀jì bákan náà oríṣi ọlọ́run sallallahu alaihi wa sallam nínú ẹ̀bàwà àdífi Abdullahi bin Abbas radiyallahu anhuma òní qala qala Rasulullahi sallallahu alaihi wa sallam oríṣi ọlọ́run kíkẹ́ ọlọ́run àti ọlọ́run oúnjẹ ọlọ́run ní ẹ̀ tọ̀tẹ̀kùnù bá bí àtàrọ̀ tí ń bá lọ tán ẹ máa rí àwọn ojútàájú nínú àlámọ̀rí bá ń yànyàn pípò alistair ìmọ̀ ṣe ojútàájú ẹ máa rí látọ̀dọ̀ àwọn èèyàn táwọn ní àwọn olórí ẹ máa rí tó ń kódà àwọn nǹkan tí ó máa bí yínú ẹ máa rí lápọ̀dọ̀ àwọn olórí yín ọlú àwọn pàdé tó wà mẹ́ẹ̀ wọn ni yára kú lọ́la ìrẹ́ ń ṣe ọlọ́run ṣé fàtà àlọ́ màní àjọrọ́ ta ní nàzàlẹ̀ kí ni wàá wá pa àwọn tó bá rí lásìkò yìí wọ́n máa bá aláyé nínú wa àtẹ̀wò ni wàá pa kí ni kí wọ́n ṣe ọ̀nà onífọ́sọ̀gbà ń ṣe ọlọ́run ní tó hàdúnà lẹ́dà àlẹ́ ìkùn ẹ̀rí wọ̀ in tó jẹ́ ìwọ̀ lórí ti yín tí àwọn olórí yín ẹ fún wọn ní ìwọ̀ náà gbogbo àwọn kan tó wá jẹ́ ìwọ̀ lórí ti yín bí kí ni ìtọ́ tí kẹ tẹ̀lé wọn tí kẹ ṣàdúrà fún wọn tí kẹ mọ́ fún àwọn èèyàn ní sùúrù nípa wọn òṣèlú ní sọ àdúrà ní hàfi lẹ́dà alaykum àwọn ikú jẹ́ ìwọ̀ lórí yín nípa wọn èèyàn sáà ti fi fún wọn wọ̀tẹ̀sàlúnà lọ́lẹ́dí lakum àwọn ìwọ̀ tí sáwárí pé wọn fún yín yẹn ẹ má bèèrè lọ́wọ́ ọlọ́run ẹ bẹ̀ ọlọ́run ẹ bẹ̀ ọlọ́run kí ọ̀dẹ̀ ní ìbáwá ní àá wọ́n ní kẹ́ tutù nìyẹn kàlà torí pé tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jèjè lọ èwo ni ká máa sọ nínú history ẹ pé mubarak protest oná ti bẹ̀rẹ̀ ibùnà ti bẹ̀rẹ̀ ìgbàgbọ́ ṣe arab spring 2010 kọ́ńtìdì december yẹn ni ó bẹ̀rẹ̀ mo náà ti bẹ̀rẹ̀ ní Tunisia látara ọ̀kan nínú ẹgbùn aziz kí ló ṣe ó ń tajà ó ń ta àwọn ewébẹ̀ àwọn tó jẹ́ àwọn bí àwọn agbófinró tó wá ń gbọ̀nà tó yẹ kó gbà wọn wá mú ó ti mú wá síbi àwọn ọjà rẹ̀ ẹgbogbo yẹn náà máa ń ṣẹlẹ̀ níbà wọ́n wá síbi ọjẹ́ kí ni ilé ìfẹ́ ṣe bú àti ọmọ mùsùlùmí ni ó wá fìdí inú ó wá lọ mú pẹ̀tú òdà tirẹ̀ ó wá kaná ó lọ síwájú àwọn elementary house ó wá jóná sí rẹ̀ ó wá jó rẹ̀ níná pé àkọ́kọ́ ìròrí yẹn ti dìorí sí ìròrí mùsùlùmí eléyìí ni tó bẹ̀rẹ̀ arab spring ní Tunisia wọ́n dà ní ẹrú títí wọ́n bẹ̀rẹ̀ protest eré kìíní kan èyí tó dórí wọn kúrò mẹ́ nínú akẹgbẹ́ wọn náà ló padà tó ipò wọn kò sí ìsìnkà tí ó ṣẹlẹ̀ ó kúrò níbẹ̀ wọ́n sí Egypt tàlúwà ló pò ní Egypt ńgbà náà kó yes wọ́n ń ṣe protest ẹ̀ẹ́ eh, eh, ìkiri kan ẹgbẹ́ ó ti Mubarak kó mẹ́ wọ́n dìgbò àwọn nínú àwọn ọ̀dàlúrú àtàwọn ìkọ́rin mùsùlùmí nínú àwọn ọ̀dàlúrú wọ́n tí àwọn èèyàn eh, kan wọ́n gbé tí wọ́n náà síbẹ̀ ọdún kan wọ́n wọ́n padà gbé ìpadà síbẹ̀ títí ìyẹn ló wà bẹ̀ láti gbà ìdíbí dì sí títí ọ̀kan nínú àwọn ọmọ ogun tí mùsùlùmí bá tún yàn síbẹ̀ ni àwọn tó kú ti kú nǹkan tó bàjẹ́ ti bàjẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà yẹn sì wà nípò ìsẹ́ntì ó kúrò lọ́bọ́ sí Libya ẹ mọ iye ẹ̀mí tó lọ ní Libya nísìn Libya gẹ́gẹ́ bí ìlú kò dúró bí ìlú kan pàtó mọ́ everyday ogun ni látara protest afẹ́gbà ẹ̀tọ́ wa wọ́n padà lé olórí wọn fún bẹ́ẹ̀ báyìí wọ́n pa yẹni Gaddafi ìgbà tí wọ́n pa ṣé ìlú yẹn ti wá fẹ́ tù báyìí kálá àkórí bẹ́ẹ̀ everyday àwọn èèyàn kú ní Libya ni yàwó níjà lẹ́mí lọ ètò ọrọ̀ ajé wọn ti destabilize Libya wà nínú ìlú tí wọ́n ráìtì dáadáa economically lẹ́ni ọ̀rọ̀ bíi slavery nǹkan kan tàbí tukọ̀ ọ̀rọ̀ Libya ni, kí ló bẹ̀rẹ̀ protest ni Syria lẹ́ni don't back in point wọn àyè máa jagun protest ni wọ́n ṣe ṣe eléyìí ò tó yàn ní làákàyè ṣe eléyìí ò tó yàn sọ́tọ̀ pé kò sí èsì tó máa ń jáde nínú protest ju wàhálà ìdààmú nìyí ẹ padà ní wípé èyí tẹ́ ń bá yí tẹ́ ń yọ̀tọ̀ mí kínú yín dùn yẹn ẹ padà ní pé kò ní rí bẹ́ẹ̀ mọ́ àwọn tó máa promise pé àmì bọ́bọ́lì máì ah ìyá ń jẹ yín ni ẹ máa ṣe kí ni ẹ ti ká máa lọ já á já gidi ni tábà ti já àní ṣe kí ni kan máa nígbà tó bá délé irú àwọn tó ọkọ̀ sáà ní aeroplane wọ́n ti sá lọ àwọn ti sá lọ wọ́n lẹ́nu bẹ́ẹ̀ fún wọn ní Syria náà pé àtàbá ti ṣe protest yìí a máa gbára wa kalẹ̀ àwọn aláma dí kí nìkan irọ́ ni gbogbo ẹ̀ àwọn ẹ̀mí tó ti bọ́ ní Syria àbàtì náà ẹ̀mí tó ń ṣe ẹ̀mí ẹranko àbàtì náà ó ti lé ní fifty thousand wọn àbẹ̀ sí ìsọ̀ ìyẹn ní gbogbo àwọn àfáà kúnnà àwọn àfáà fọlásímọ́ dúró de pé in tí ò bá sí nínú ìsìlámù ẹ̀ má jò máa ẹ má pàtàkì náà láti lè bá a fi dàlúrú ìlànà àwọn èèyàn kan ní ìròrí náà ti wọ inú àwọn mùsùlùmí débi wípé nínú àjẹ́ndà ìjọ wọn pínṣẹ́ ìjọba náà pẹ̀fẹ́ tún kan ṣe ẹ̀sà lọ sí ipò lórí ẹ̀ ọ̀nà tẹ́ bá gbàdé nínú àwọn pátánì tí wọ́n máa ń lò protest wà bẹ́ẹ̀ àwọn agbá gbogbo ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn agbádànù láti kí ni láti lè bá a fi tẹ́tẹ̀ inú àwọn èèyàn kan ní àtìkò àjáàjì aláwọn ọ̀dọ́ wọ́n kó àwọn ọjọ́ ọlọ́bá Anas Malik torí pé inú àwọn tàbí tẹ́mi ẹ̀gùn dáadáa ni rọ́jẹ́ lọ́ọ̀hẹ́ ọlọ́lọ́bá ẹ ṣe sùúrù olórí yín ni àjá ti fi àjà àwọn èèyàn ó ń pa wọ́n takúpa ó ń gbowó wọn tó ń ti bẹ́ẹ̀ náà lọ bá sàbí tàbí ẹ̀ ń bẹ láyé wọ́n ní ìrìn àná sí làwọn ṣe àná sí ní fasbírù ẹ ṣe sùúrù fa innahu la ya'ti zaman illa alladhi ba'dahu sharrun min hatta talqaw rabbakum sami'tuhu fún olórí yín ni ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi bá lò torí wípé ìgbà kan ò ní máa bẹ ìlà wà lẹ́bì bàdáhù ṣọ́rù mi àti pé pé ìgbà tó tún máa wá lẹ́yìn yóò máa burú ju ìgbà àkọ́kọ́ lọ olèmí kọ́ mo tún lè mú gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wa sallam ó tún àti pé a máa fi ọjọ́ a máa fi yìnjọ́ a máa fi ìgbà a máa fi yìnra wọn ó ti bẹ́ẹ̀ nù lú ìfúnṣe wípé ọ̀rọ̀ kọ́bọ̀ ni ọ̀rọ̀ kọ́bọ̀ ní ọdún ah, àfẹ́ra ti ní ẹ̀fà àti kọ́mọ ní abẹ́yà tọrọ àti kọ́bọ̀ odori sílé tó sílé kan bá a ṣe ń lò lọ nìyẹn abọ́tò ti bẹ́ẹ̀ ìgbà ń yí padà bẹ́ẹ̀ fún ọmọ kékeré ìṣẹ̀bá fún ní ten naira èyí tó bá ti fi owó máa nu ó kàn lè fi mú kí yín káwọ́ sọ fifty naira because ìgbà ń change ọ̀tọ̀ ti bí bá ti ń kéjì yẹn náà mẹ́rin déèyàn ń tẹ̀mí pẹ̀lú ẹ̀ kò débi wípé àwọn apẹ́pẹ́ láti kíkíní láti dojú gbogbo ẹ̀rú ilé òkè ṣe lànà àwọn mùsùlùmí in tí ànábì Muhammad sallallahu alayhi wa sallam in tó kọ́ wa ní wípé bí àwọn olórí yín bá ń ṣe báyìí ẹ fi sùúrù ẹ kíkíní ẹ fi bá wọn lò sùúrù ní kíkíní ẹ fi bá wọn lò bàbá wọn lò pọ̀ ẹ́ muslim حديث عوف بن مالك عن رسول الله صلى الله عليه وسلم قال هل تكون àwọn iṣẹ́ yìí nínú iṣẹ́ táwọn olórí lè máa mú jáde nínú wa annabi ti sọ gbogbo ẹ̀ kalẹ̀ wa sallam ó ti fọwọ́ wọn láì ní kékeré láì ní àwọn oṣù ẹlọ́run tó kọ wípé الذين تحبونهم ويحبونكم ويصلون عليكم وتصلون عليه ó ṣẹlọ́ ní ẹ̀rí àwọn ẹni rẹ̀ nínú àwọn olórí yín àwọn tó ṣe wípé ẹ̀yin ó nífẹ̀ẹ́ wọn àwọn náà ṣe kí ni wọ́n nífẹ̀ẹ́ yín ẹ̀yin ó máa pàdúrà fáwọn olórí yẹn bẹ́ẹ̀ àwọn olórí wọn ṣe kí ni wọ́n máa pàdúrà fún yín ó ṣẹlọ́ wọn tó dàkejì ẹ̀ òṣìlọ́rù àìmátìkùn alẹ́dínà àtọ̀dọ̀gidúnà wọn òyìnbògidúnà kùn ó ní ẹ̀rí àwọn ẹni bí àwọn ẹni bí àwọn pòkínú àwọn olórí yín àwọn tó ti pé bẹ́yìn ṣe kórìíra wọn àwọn náà kí ni àwọn náà kórìíra yín ẹ̀yìn tó mọ́tò ti da fún àwọn èkó ní dáadáa yìí náà orí yóò pé èmi sáà lórí yín lẹ́yìn bẹ́ẹ̀ ṣe kórìíra wọn yẹn àwọn náà ṣe kí ni wọ́n kórìíra yín wọ̀tẹ̀lẹ̀ ànúnà hún wọ̀yẹ̀lẹ̀ ànúnà kùn ẹ̀yìn wọ́n máa ṣépèlé wọn àwọn náà kí ni wọ́n máa ṣépèlé yín

kò kí ló ń confuse ẹ pẹ̀lú ọ̀rọ̀ protest tí gbogbo nǹkan bá tí gbogbo ẹ̀rí bá ń confuse ẹ ṣé event ilé ayé confuse ẹ náà lọ́wọ́ picture Libya ten years ago kò wọ picture Libya ń sìn lọ́wọ́ ti Syria ten years ago wò ó ní sìn lọ́wọ́ ti Egypt kò wò ń sìn ṣe bó ṣe rí nìyẹn ṣé nǹkan bá fẹ́ pọ̀lú dá nìyẹn tíṣẹ́ ìtọ́nù protest àràbà tó wọ́n lè project wọn ò jáde nù yàrá tiẹ̀ ò jáde nù yàrá tiẹ̀ ẹ̀wọ́n tí sáwọ́dí bí wọ́n ṣe ń gbìyànjú níwọ̀n bá ti wọn pẹ̀lú wípé wọ́n ń pé òfin ọlọ́run lẹ́nu wọn bá bọ́lọ̀ ṣe fún wọn lágbára ma ju gbogbo ìlú mi lọ lágbàáyé ń sìn báwọn èèyàn wọn ṣe ń gbádùn tó tí wọ́n tún kó àwọn àjòjì tó ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn ní ṣe tó náà ni bàbá bẹ́ẹ̀ arab spring wọ́n fẹ́ kó wọnú ìlú Saudi náà tó ń tó kù lẹ́wọ̀n bèrè pé èwo gan ló máa ṣe olórí ló yes ò ò à ń àríwá láàrí dààmú èyí tó bá kú díẹ̀ káàtó nínú àwọn àwọn ọlọ́pàá tó ń pa àwọn èèyàn nípa àfọ́nẹ́fọ́tú wọn èyí sáàjùjọ ní èèyàn ni wọ́n wọ́n gbìyànjú àti tún wọn ṣe náà sì yẹn ń ta àtìlá ń gbọ́ ó ti rẹ̀ kìíní kan ẹni kọ́rẹ́ǹdì police kọ́rẹ́ǹdì army náà kọ́rẹ́ǹdì gbogbo ẹ̀ ẹ̀ ó yá ẹtún gbogbo everything lẹ̀ káwé tó kábàámẹ̀ because àwọn èèyàn máa ń pèpè nǹkan ní ìtí òní wọn gbà mí ẹ̀gbẹ́ bàbá wọn pariwo fayọ̀ tọ́sídì fayọ̀ tọ́sídì fọwọ́ àmọ́ implication kan yọ̀kan tí wà fẹ́ kọ́fí nìkan owó tó ṣe kí ni olùkọ́ bá ẹ̀rọ ah, kó ti lọ́ba ah, àìrọ̀ o ẹ̀yìn lẹ́nu kan yọ kọ́fídì o kọ́fídì tí wọ́n yọ yẹn international market náà máa determine kí ni price tá a mọ̀ lù tó ẹgbẹ́ nu dákẹ́ ẹ bá àgbàlá Islam ò kọ́ wa níjà dídíjà gan gbogbo in tí ó bá ta epo sí àlà àlàáfíà nínú àwùjọ ìsìlámù gbégilé gbogbo nǹkan tí ó máa lédì sí kẹ́ni àwọn èèyàn máa bọ́ kẹ́ni àwọn èèyàn máa sàn wàlá ìsìlámù bọ́ ara kú ọ̀mẹ́ ìyẹn ló fà tó ṣe pé ó rọrùn fún láti mọ̀ wípé nǹkan àbúkọ ara mi ṣe ṣàìtọ́nù rán wọn tí àwọn ọmọ ìsìlámù kọ́ ló rán wọn gbogbo ọ̀nà ọ̀dà tó bá wù tí wọ́n lè fi kún protest tí wọ́n ṣe ààbọ̀rọ̀ bá wọn kópa nú ẹ̀ ààbọ̀rọ̀ darapọ̀ mọ́ wọn àbọ̀rọ̀ jọ ìwọ̀n lórí ẹni tí bó ṣe lè rò fún kéré ma torí pé àwọn àròrí àwọn west àwọn àròrí àwọn tí wọ́n tí wọ́n lẹ́sìn tó ṣe wípé àwọn ṣe náà ti dágbó ẹ̀ kí ìròrí yìí wọ́n ń lò ààrẹ Muhammad sallallahu alaihi wa sallam sọ fún pé lẹ́tẹ̀tẹ̀ jẹ́ àwọn nàṣúlẹ̀ náà mọ̀ nǹkan ẹ̀nà fọ̀lẹ́kùn ṣíbìràn ṣíbìrì kò dìrá àbí dìrá àtẹlẹ òdákọlù yóò rọ̀dí bí ilẹ̀ dàkàtùmọ̀ ànábì ni àwọn àkà tí wọ́n ti gbáwájú inú àwọn àrà ìgúnpá tí gúnpá ọwọ́ sí ọwọ́ débi wípé ẹ̀kọ́ tí wọ́n débi wípé kódà tí wọ́n bá wọnú ohun aláǹgbá ẹ̀yìn náà wọnú ẹ̀ ìkọ́sí ni pé àwọn náà sáfẹ́ bí lọ́nkà fẹ́ tẹ̀lé ilé abẹ́rẹ́ ọba ti kẹra àlàáfíà tó ń jọba nínú ìlú wa ọlọ́run mọ́ yẹ kó mẹ́ o ìfọkànbalẹ̀ ìfàyàbalẹ̀ tó wà nàìjíríà ọlọ́run kó má mú kó mẹ́ o àwọn tí wọ́n ń ṣe dàbídíjà bẹ́ẹ̀ ọlọ́run àti kẹlẹ́ tó bá pẹ̀sì tí wọ́n nú àwọn olórí wa kọ́lọ̀ kó fi àánú mẹ̀kúnnù sí wọn lójú àwọn mẹ̀kúnnù kọ́lọ̀ kó fàánú ara wa síra wa lójú ọ̀làláhùlẹ̀